الله الرحمن الرحيم قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاكو ربهم وأنهم إليه راجعون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعه ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا يؤخذ منها عدل ولا هم ينصرون àtúndà ọpẹ́ الله أبا الله أبا أبا ọba gbogbo ọlọ́run ọba ọba dúdú àsìkò ọlọ́run ọba ọba gbogbo ààyè ọlọ́run ọba ọba gbogbo àgbáyé ọlọ́run ọba tó sọ alukur'ani kalẹ̀ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó wá ṣe ní ìwé ìmànà bẹ́yìn àbá fẹ́ mánà àfikọ́ wà ìmànà síbẹ̀ tẹ́yìn àbá wá ìmànà síbòmíì tó yàtọ̀ sí ẹ̀ńtọ̀ ń fẹsẹ̀ kọ́ ó ṣubú àti dìde rẹ̀ wá dọwọ́ ọlọ́run ọlọ́run ọba lẹ́yìn tó sọ ìtàn bàbá wa tán ànábì wa Adam alayhi salatu wassalam tó sọ. So, bí anabi wa Adam ṣe ṣe àṣìṣe bọ́lọ́run ọba bó ṣe ṣe àforíjì fún ọlọ́run wá bá àwọn ọmọ rẹ̀ sọ̀rọ̀ ó ní àwa ọmọ ádámà ká ṣọ́ra ká má jésù ọgbà wa mú tí ìmọ̀nà òun bá ti dé tóun ọlọ́run ọba bá ti sọ àlùkùránì kalẹ̀ tí àwọn anabi ọlọ́run tí wọ́n bá ti ń jíṣẹ́ fún wa ká tètè mú àwọn àmànà yìí ká tètè mójútó ó ní ẹni ọba mójútó fama tàbí ahuda ayi ẹni ọba ti tẹ̀lé mànà mi fàlà khawfun alayhim wàlà hum yahzanun. ọlọ́wọ́n bá ṣe náfì nǹkan méjì fún wa. fàlà khawfun alayhim àwọn tó bá ti ń tẹ̀lé màná ọlọ́run kò ní sí payà fún wa wàlá hum yahzanun wọn sì ní máa banújẹ́ ó ṣe náà fún nǹkan méjì ń bẹ̀ wọn. níbòmíì ó ní fámánì tábàá hùdáyà fàlà yadillu wàlà yàṣ. ó ní gbogbo ẹni yóò wù tó bá ti tẹ̀lé mọ̀nà mi fàlàyà délù kò ní sọnù torí wípé ẹni tí máa sọnù lẹni tó bá wá ìmọ̀nà síbòmíì tó wá síbi tọ́lọ́run bò fi mọ̀nà sí ẹni ọba ti wá ìmọ̀nà sínú tírà ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga fàlàyà délù kò ní sọnù ọlọ́run sọnù láéláé wàlàyà ṣùkọ́. irú ẹni bẹ́ẹ̀ ò ní sórí ibú kò ní dààmú ẹ̀já dìmọ̀nà ẹ̀sìn mú ẹni ọba di ìmọ̀nà ẹ̀sìn mú nǹkan mẹ́rin yìí ò ní bá a ọlọ́run bá ní pé láàkọ̀ òun fún ní àlẹ́yìn wà láàhún yá. kò ní sí payà lọ́rọ̀ wọn wà láàhún yá zanun kò ní sí bànújẹ́ lọ́rọ̀ wọn. فمن اتبع هدايا فلا يضل ولا mo rò pé kò sẹ́ni àkàn bíi nínú wa táwọn nǹkan yóò wù abẹ́nìkan bẹ tó sórí ibú ọlọ́run níjó sí ń bí kò sẹ́ni tó sọnù nínú wa kò sẹ́ni tó kọ́rọ̀ òun kọjá sí bànújẹ́ kọ́lọ́mọjọ́rọ̀ ọjọ́ bànújẹ́ kò sẹ́ni àkàn nínú wa tó ṣe wípé etí ń wo òun díẹ̀ ní wípé kó má ní fọkànbalẹ̀ kò sí ń tọ̀ tó bá wá rí bẹ́ẹ̀ ọlọ́run bá wá fẹ́ dé yọ wípé àwọn ọmọ ádámà àìsoríṣi kan náà gẹ́gẹ́ bí àwọn àlìjànú náà wọ́n yìí ṣe é ṣe oríṣi kan náà tí ẹni tó bá tẹ̀lé mọ̀nà ọlọ́run tí ó bá ní dààmú tí ò ní sọ̀rọ̀ ìburú tí ò ní sọnù tí ò ní fọkànbalẹ̀ tí ìpààyàn kékeré ò ní í dá láàmú tí ò ní í ríbànújẹ́ ẹni tí ò bá wá gbọ́ ńkọ́ ọlọ́run wá sọ tiẹ̀ náà ntí kùránì fi ń jẹ́ màsáníyàmù yọ sọ tọ̀tún yọ sọ sòsì. ní náà kẹfẹ́ rún. ni walladhina kafaru wákàtàbù bí ayatina ọlọ́ọ̀ni gbogbo àwọn tí wọ́n bá wá ya kẹfìrí tí wọ́n láwọn ò ní gbọ́rọ̀ sọlọ́wọ́n ọba ọba tó láàrẹ́ ga lẹ́nu wàlàdínà káfàrú gbogbo ẹni ọlọ́run ọba sọ̀rọ̀ fún tí ń dúpẹ́ fún nǹkan mi tó yàtọ̀ sọ́lọ́run wàlàdínà káfàrú gbogbo ẹni ọlọ́run ọba sọ̀rọ̀ torí ọba ọba tó láàrẹ́ ga kọ́ gbẹ́nu sọ̀hún látara wípé ọba wí ó pè é nírọ́ jẹ́ kí ní bẹ̀ẹ̀bẹ̀ irọ́ ní bọ́yá ó fi ẹnu pè nírọ́ tàbó fi ìṣesí pè nírọ́ rọ kàfàrú gbogbo ẹni tó ṣe ọba ọba tó bí tẹ̀kìdì pẹ̀lú pípé àwọn àmì ọba àṣàrẹ̀ ìyà àwọn ọba mú wá nú ní ó ní ọba àwùjọ yìí mu ó ní ìdájọ́ míì yàtọ̀ sítajọ́ ọlọ́run ọba lọ́tẹ̀hún lọ́rùn irú àwọn ẹni báyìí ọlọ́run bá ní kèfèrí ni wọ́n lójú ẹni tí mọ́tòmọ́tò tó bò ó lójú débi wípé kò lè tẹrí ara rẹ̀ bá fọlọ́run bí ṣètọ́nù náà ti ṣe àbá wa sítákíbárọ̀ wàkíá nàmínà lè kàfìrín ẹni tó bá gba bẹ́ẹ̀ náà tó fi ṣe kèfèrí sọ́lọ́run ọba ọba tó láàrẹ́ ga tàbí ẹni tí ẹ̀sìn ọlọ́run ọba tí ò ní túmọ̀ sí kíkí la bẹ́ẹ̀ bẹ̀sì sínú àsìkò yìí àwọn ń ta àwọn ajàfẹ́tọ̀ ọmọnìyàn làwọn tẹ bá wá ní pé kinní kan lọ́lọ́run ọba fẹ́ kinní kan lẹ̀sìn fẹ́ yóò pé kí lọ́kàn á kọ bẹ́tọ̀ ọmọnìyàn mu ẹ̀tọ́ ọmọnìyàn làwọn ń jà fún kò sí tọ́kàn pẹ̀lẹ́tọ̀ ọlọ́run wàlàdínà kẹfẹ̀rú gbogbo àwọn tí wọ́n ya kẹfẹ̀rí alikófòrò òun ni láti ibi táwọn tí yà ni wọ́n ti mú kéèyàn máa fi nǹkan bò nǹkan mọ́lẹ̀ nílòbí jẹ́jẹ́ pé ká sọ̀rọ̀ dáadáa gbogbo ọ̀dọ̀ àtà abárí kófòrò nínú Al-Qur'ani kọ́ ní túmọ̀ sáyì gbàgbọ́ kìí gbogbo ọ̀gbà ìgbà tí anabi wa Musa aleyhi salatu wa salam tó sá sálà kó lọ́dọ̀ Fìràwọ̀ ìgbà tó wà bá gbogbo orin àjò lọ títí títí títí tọ́rọ ọba tó ní kó padà sọ́dọ̀ Fáráò náà lọ sì kìlọ̀ fún. kó sọ wípé àwọn ọmọ Ísírẹ́lì ti ń bẹ lábẹ́ rẹ̀ kókó wọn á lẹ̀ Ànábì wa débẹ̀ ó wá ń sọ fún ọlọ́run ọba lọ́rọ̀ mi sí ọ ní wípé bá ní. tí wọn kalẹ̀ jẹ́ wọn kú olóko ẹrú eléyìí tó lò wọn tó bá ń fa àwọn ọmọ Ísírẹ́lì kalẹ̀ ní kí mi lọ. fèrè àwọn náà ń sọ fún wípé alamunọrọ bíkà fínà. ó ní alamunọrọ bíkà fínà wàlídà sí ọmọ yìí ní kékeré ni. wàhálà mi tàfínà mẹ́nà ọmọríkà sí ni ẹ báyìí mọ iye ọdún ló fi gbé lọ́dọ̀ wa ọ̀pọ̀lọpọ̀ náà ṣe wí kí àwọn kí wọ́n fẹ́ máa sọ bọ́ọ̀ bá ní iṣẹ́ kan tí mò ń ṣe ọ̀dà tí mo tọ́ ọ̀dà gbà nù tẹ́lẹ̀kẹ́ ẹ fi tọ́ dàgbà kò túmọ̀ sí pé kọ́ máa tẹ̀lé yín lórí iṣẹ́ mú ó ní wàhálà mi tàfi mi ní àwọn ọmọríkà àwa tó láàṣẹ dá a lónìí ibà wà láà tọ ibọdọ wa náà ló gbé wàfà àìlítà. tàmínà àìlítà. fàálà tákàlà tí fàálítà ó ti gbàgbé iṣẹ́ ẹbú tó ṣe àbí iṣẹ́ ẹbú tó ṣe tó lé ọ lọ́dọ̀ wa sọ gbàgbé ẹ̀ ni. wà á ń tàmínà kí a fèrè tó sì jẹ́ pé gbogbo orí tá a ṣe sí ọ náà ṣebí inú àwọn kèfèrí lọ wà inú àwọn kèfèrí o inú aláìmoore ee aláìmoore nù kí n sì kèfèrí tí ò ní gbàgbọ́ ọ̀nà ọlọ́run tó ti yé báyìí ibẹ̀ ni wọ́n ti mú kó fúrù gbogbo ẹni tí kò bá ti tó ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga sí kò bí tó tò sí tójúlé ayé tán tó láwọn nǹkan kan ní ọgbà ẹ̀mí òun tí wọ́n á ń bẹ̀rù wọn bó ti yẹ ọ́ bẹ̀rù ọlọ́run tàbí jù bẹ́ẹ̀ lọ. tó délé ayé tán tó ní òfin kan ń bẹ táwọn kan gbé kalẹ̀ nínú àwọn tọ́lọ́wọ́n ọba dá tó lọ dá àjòfin ọlọ́run lọ bí àwọn ní democracy wọ́n ní pé kò sófin kankan mọ́ kò bá democracy wọ́n ní wípé ọmọ tí ọba pé oyè ọdún méjìdínlógún kò gbọdọ̀ lọ ilé ọkọ ẹni ó bá fẹ́ ó sì sìnà àwọn ọmọ wọn ọdún mẹ́tàlá sì ń bímọ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún sì ń bímọ ṣùgbọ́n màríjébú age ẹ máa wà dánwò bọ́ ọ bá wá fi ọmọ ọdún ọmọ ọmọ ọmọ ọdún mẹ́tàdínlógún lápèjúwe tó ṣe wípé téèyàn bá rí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mi èèyàn mọ̀rọ̀ pàbúrò rẹ̀ ni kọ́dà ó lè ti máa ṣe mami <laughs> tí ò ní bọ̀ kọ́mọ tó ń ṣe mami fún kọ́tàbùrò òun kẹta wọ́n wà ní kí rárá o ẹ ṣáàjò pé mi ẹ̀dọ́gbọ̀n náà ẹ ṣáàjò olù ẹjọ́ lé ní eighteen bó bá wa lé ní eighteen tán ẹ wàá máa wo fi ti wọn òbí rẹ ọ̀ láṣẹ lórí rẹ mọ́ ń gbà náà ó lè fi rẹ lọ́kọ gan kò bùkátà sí wípé kẹ́nìkan fi lọ́kọ ẹ má wà mú sí ó ti fúrẹ́ẹ̀. kódà òbí rẹ̀ ò lè sọ fún mi pé bákan bákan tí mo fẹ́ nìyí kódà kò gbọdọ̀ yìí sọ̀tì ẹ̀ká tó wá sọ pé yóò nà kí ni ó bà bẹ́ẹ̀? ó àwọn òfin báyìí kò gbọdọ̀ kún mùsùlùmí lójú jòfin ọlọ́run ọba lọ. wàlàdínà káfàrú wàkàzàbò bíhà. ọlọ́run láwọn tí wọ́n bá ní ìmọ̀nà ọlọ́run ọba ọ̀tá wọn lọ́rùn. tẹ́wọ̀n wípé òfin ọlọ́run ọba kò báwò òní mu. tí wọ́n wò wípé nírú àsìkò yìí level ti change ilé ayé ní ìsinmi táyé ti lajú dé kéèyàn wá ní wípé èèyàn obìnrin ó kàwé kò ní ṣiṣẹ́ níbi táyé ti lajú dé yìí àní ọmọ ṣiṣẹ́ iṣẹ́ tí ọba tọlọ́mù la ní ọmọ ṣe iṣẹ́ wo ni ọba tọlọ́mù yóò wá máa retí owó gàrí yóò máa retí owó àwọ̀tẹ́lẹ̀ lọ́wọ́ ọkọ lọ́ọ́ má jẹun rí wàlàdínà kẹfàrú gbogbo àwọn tí wọ́n ṣàìgbàgbọ́ sọlọ́run tí wọ́n láwọn ò ní tẹ̀lé ìhùdá ọlọ́run ọba tọ́lọ́run ọba sọ lókè wákẹ́dùn àwọn òun bíi ààyà tí wọ́n ní àwọn àmì ọlọ́run ọlọ́run ọba ní rọ̀jò yìí òjò ní rọ̀ lọ́wọ́ yìí wọ́n ní kí àwọn àràwọ̀ kan sánmà lọ́fà wọ́n ní àwọn èèyàn kan àwọn ní àlọ́fi kínní kan fa òjò kì í sọ ọlọ́run lọ́rọ̀ jò ara ìgbàdọ́nù ọlọ́run àyàtú kẹ́ọ̀níyà ìyẹn gbọ́dọ̀ gbà yí pé ọlọ́run ọba ọba tó láàrin ga ní rọ̀jò nígbà tó bá fẹ́ rọ̀ àwọn tí a máa láwọn ń tìjò bóyá wọ́n ń ṣe patí àbí wọ́n ń ṣènáwó àwọn kí wọ́n mọ̀ yí pé tí òjò oru rẹ̀ bá di a máa láwọn dáná bì kan yóò lu nápa yóò tó ká tẹ́ǹtì e lórí àfojò tọ́lọ́run ọba ọba fẹ́ rọ̀ eléyìí tó bá fẹ́ rọ̀ wọn àbí fọ̀yà láyé ẹnìkan dáa kọ́ lóun ti bẹ́ẹ̀ náà ni èyí tí ọba fẹ́ rọ̀ ẹnìkan ò tó bẹ́ẹ̀ kó ní ọ máa rọ̀ bíyájìhì lọ́yìrò gbogbo tí ń jẹ́ dáadáa wọn lọ́wọ́n ọba lọ́wọ́ wàlàdínà kẹfàrú wàkẹ́dàbù àlàyàtul kàwníyà bílẹ̀ ayé ṣe rí ìyá ọlọ́wọ́n ọba ní darí rẹ̀ ẹnìkan ò sọ wípé agbára ẹnìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ọba rí bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ máa yí kí ẹnìkan ò lè sáàsìkí fún ọ àfọlọ́hún wọn à lè fún ọ ní nǹkan kan kó wá ṣe kó ní ojú ọ̀rá àsìkí tọ́lọ́wọ́n bọ̀ ọ̀kọ́ mọ́ ara pípé àmì ọlọ́wọ́n ọba nírọ́ ni àlàyàtò ṣàrẹ̀ẹ́yà àwọn òfin ọlọ́run ká máa gbà àwẹ̀ ọ gbọ́dọ̀ pé nírọ́ kó wọn ní kí ọlọ́wọ́n bọ̀ òróró yóò ṣe àní àmọ̀ fèbí panú ọlọ́run bọ́ bá tó láàrin ga ọlọ́run tí wọ́n bá wá níbẹ̀ làwọn ó ṣe tí wọ́n ṣe ìgbàgbọ́ sọ́lọ́run tí wọ́n ń pe àwọn àmì ọlọ́run ọba nírọ́ wòlá. ọlọ́run ní gbogbo wọn pátápátá àríbidésí ni wọ́n àríbidésí ni wọ́n wọ́n àríbidésí lọ́dọ̀ ọlọ́run ọ̀la ìka. ibi tí wọ́n ó rí dé sí inú náà ni ọlọ́mọdé àwọ̀ náà iṣẹ́ náà ọlọ́run mọ́ fún wa ṣe èyí tí máa ń bẹ lọ́wọ́ wa ọlọ́run kọ́ gbà á ulaika ashabun. ọlọ́run ní gbogbo wọn pátápátá ọmọ alẹ́ iná ni wọ́n àbọ̀ wọn ibi tí wọ́n wà darí sí inú náà ni ọlọ́mọdé rú ọ̀sẹ̀ lẹ̀ sí wa. ẹ rí gbogbo ìyà tó bá jọmọ ẹdẹ ènìyàn láyé yóò dópin jọkàn sáti jẹ́ mùsùlùmí torí pé ìgbádùn táyé náà yóò dópin jọkàn ó mùsùlùmí mùsùlùmí gbogbo ohun tó wulẹ̀ kọ́ ọ̀rẹ́ ọ̀tẹ̀ láyé yóò lóòrò kó wá jọkàn ṣùgbọ́n ò rí bẹ́ẹ̀ o ò rí bẹ́ẹ̀ o ọwọ́ lọ́rùn o ọlọ́ọ̀ni ó ní hom fi ha khalidun wọ́n máa bẹ́nu náà lọ gbére ni wọ́n ní jáde láéláé àbí ọlọ́run gbogbo tá a ṣe tá a fi wọ́ náà rẹ̀ ọlọ́mọ fún wa ṣe ọlọ́run kó ṣàánú wa kó gbàdúrà wa gbà tó lọ́wọ́n bọ́ bá tó láàrin ga tó tán ó wá padà àwọn ọmọ Ísírẹ́lì. ìyá ọba ọba tọ́lá rẹ̀ ga ta ló sọ alukurani kalẹ̀ fún anabi muhammad sallallahu alaihi wa sallam elédè wo la nabi èdè Lárúbáwá àwọn wo la nabi kọ́kọ́ jíṣẹ́ fún àwọn alárúbáwá èyí ṣe tọ́lọ̀wọ́n bọ̀ wá sọ wípé yá ayyuhal arabu ó wá ní yá bani Isra'il kí ló dé. sáàrù kọ́lọ́wọ́n bá kàpẹ́ ọmọ Ísírẹ́lì ní tí ọ̀pọ̀ ọmọ alárúbáwá ó nídìí bí wọ́ àtọmọ kékeré kan bá àjọjọ́ ń lọ ibì kan ọmọ yẹn ń wá ń sáré lọ ó pé padà ó fà padà ó wá ṣubú tàbọ̀ bọ́ gọ́tà tàbí nǹkan kan kọlù kí làwọn èèyàn sọ kí ni bó bóun ó ti wọn à ní dẹ ojú ọ̀rọ̀ yẹn kọ́ ma yẹn má ìwà àgbàlagbà wọn ò dojú ẹ̀ kọ́ ọlọ́run ọba náà nínú sùlóòbù rẹ̀ nínú Al-Qur'ani ó wípé nígbà míì ọlọ́run ọba kò ní wò wípé ah, ṣé lè lọ ya do ilé gangan ló lẹ́tọ̀ọ́ sọ̀rọ̀ yìí jù ṣùgbọ́n yóò wò wípé ẹni tó yẹ kó mú ọ̀rọ̀ yìí lójú ni nígbà míì ẹni tó yẹ kó mú nǹkan lójú ọ yàtọ̀ sí ẹni tí nǹkan bá wí jù bẹ́ẹ̀ náà wíwẹ́ kọ́ àwọn ọmọ Israel tíra ti dọ́dọ̀ tí wọ́n rí àwọn ànábì ọlọ́run ọba ọlọ́run ọba ti gbé wọn dìde nínú wọn rí gbogbo ànábì tọ́lọ́run bá gbé dìde inú ọmọ Israel ni àwọn ní tíra lọ́wọ́ àwọn lárúbáwá aláìmọ̀kan ni wọ́n wọn ò mọ̀ kọ wọn ò mọ̀ kà kò sí tíra tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ nùbú wà fún wa ó lè má yìnyín sí i ìrùpá láyé mi tiẹ́ ṣùgbọ́n àwọn ọmọ Ísírẹ́lì yìí àwọn ní àti wá rọ kiri ká gbogbo ibi tí lárúbáwá ń gbé àwọn lárúbáwá Madina kọ̀bílà méjì nù kọ̀bílà àwọn Yahudi ń bẹ láàrin wọn àwọn alùkìtà ń bẹ ń bẹ Madina wọn ń bẹ ń Yaman gbogbo ilẹ̀ lárúbáwá náà bí nǹkan bá ṣe wọn tí wọn wò kó ẹja lọ bẹ́ẹ̀ ni Ọlọ́run ọ̀dọ̀ àwọn alùkìtà bí wọn lọ. Ọlọ́run wa ń dojú ọ̀rọ̀ ọkọ wọn wípé báwọn eléyìí ọba yé wọn ẹ̀yin tẹ́ ẹ máa ń ṣẹ́rí wá báyìí ló yẹ kẹ́ ẹ máa dí ó yé wọn pé òdodo bẹ́ẹ̀ fi wá dojúkọ yín pé yáàbà ni ọlọ́run ní mo pe ẹ̀yin ọmọ Israel ẹ̀yin ọmọ Israel eléyìí ń túmọ̀ sí wípé ẹnìkan ní ń jẹ́ Israel nígbà tá a lọ́ ma Israel ó túmọ̀ sí pé ẹnìkan ní ń jẹ́ kullu ta'ami kana hillan libani. إلا ما ọlọ́run ní gbogbo oúnjẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀tọ́ ni fáwọn ọmọ Ísírẹ́lì láti jẹ àyàfi tí eléyìí tí Ísírẹ́lì gangan fúnra rẹ̀ tó bá sọ di wọ ó túmọ̀ sí pé èèyàn kan ní jẹ́ Ísírẹ́lì eléyìí tí Ísírẹ́lì bá sọ di wọ fúnra rẹ̀ ló kù tọ́lọ̀ wọn bọ̀ sọ di wọlé lórí tẹ́kí fúnra ẹ̀ lọ́fà lọ́sọ di wọ fún ẹ̀ táwa ni Ísírẹ́lì Ísírẹ́lì ni Yakub yaakubu ọmọ ishaq ọmọ ibrahim oníjẹ isra'ilu banu isra'il òun ni àwọn ọmọ rẹ̀ tí wọ́n jẹ́ méjìlá àwọn ọmọ tí wọ́n bí àwọn ní jẹ́ banu isra'il àwọn àrọ́mọdọ́mọ anabi wa yaakubu ní jẹ́ bẹ́ẹ̀ mi yẹ wa. ìyẹn náà ló fi fà á tó fi jọjọ wípé ìdílé méjìlá náà lọmọ Ísírẹ́lì jẹ ọlọ́run bá àwọn onímọ̀ wọ́n ní ìlú ọlọ́run ní abudu ní jẹ́bẹ̀ ó túmọ̀ sí pé ìsọ̀rọ̀ ìlú kí ni túmọ̀ rẹ̀ báwọn Abdullah Abdullah ya bani ilé ìfìrí kí alábòsí làwọn ọmọ wọ́n ò ní lárúbáwá lẹ́rú àwọn ọmọ làwọn wọ́n ò ní lárúbáwá ẹ̀rú ọlọ́run ṣùgbọ́n àwọn ọmọ ọlọ́run nígbà tí wọ́n bá fẹ́ gbé ọlá bò fún wọn fúnra wọn. nígbà wá ní pé ọmọ ọlọ́run ọba ni bàbá yín ṣe wá ẹni ọba ẹrú ẹrú ni bàbá yín ò rẹ̀ lọ́mọ ọlọ́run yín ti rọ́mọ ọlọ́run ọlọ́run wá ní udhkuru àbí. ọlọ́run ní ẹ máa rántí ìdẹ̀ra mi eléyìí tí mo ṣe lẹ́yìn lórí kí làwọn àdẹ̀rọ ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga tó ṣe fọ́mọ ìsírẹ́lì tí ẹnìkan bá ń bẹ tọ́lọ́run ọba ṣèdẹ̀ra fún tídẹ̀ra ni tí ò rìn tí ò ṣeé fi wé ìdẹ́ra míì ọmọ Ísírẹ́lì ni ọmọ Ísírẹ́lì ni torí kí gba àwọn nǹkan tọ́lọ́wọ́n bá ṣe fún wọn kò sí fẹ́ lómi ọlọ́run wa rán wọn létí pé àwọn àdẹ̀rà mi tí mo ṣe fún yín ẹ mọ́mọ́ gbàgbé ẹ̀ kí ni ìdẹ̀ra tọ́lọ́run ṣe fún ọmọ Ísírẹ́lì ẹja sọ díẹ̀ mbẹ́ ọlọ́run ọba ọba tọ́lọ́ ààrẹ ga àwọn ọmọ Ísírẹ́lì wọ́n wà lóko ẹrú fìrìhàwòn fìrìhàwòn alágbára débi wípé yóò dà bíhù abẹ́nà ahùn. fìrìhàwòn yóò wo àwọn ọmọ wọn tí wọ́n jọkùnrin yóò sì máa dúnbù wọn láàyè àwọn obìnrin ń fi wọn lẹ̀ ẹ wà dánwò kéèyàn ó bímọ kínú rẹ̀ ó máa ọmọ òun ò ní dọjọ́ òkú ọmọ tí fìrìhàwòn yìí pa. àwọn tí wọ́n jẹ́ bàbá wọn ìfi wọn kọ́lé ńláńlá láì ní ẹ wo bí bíríkì láti lè tó wá máa ṣerú sẹ́bẹ̀ látàárọ̀ láì ní gbowó lébọ̀ sọ̀rọ̀ rùn fẹ́hánà ń lò wọ́n nílòkulò ìlómi òjò láì ní gbowó láì sí táǹkì wàhálà ara wa wa. aleyhi salatu wa salam anabi musa gbà tó débẹ̀ ká má bàa bá lọ́wọ́ ná bí yàyí ṣe tó anabi musa rí wọn kúkú lọ́ndà fìràwọ̀ sẹ́rù rẹ̀ ṣèdẹ̀ra ni àbí ṣèdẹ̀ra ìdẹ̀ra ni àbí ṣèdẹ̀ra musa wa kún okun wọn kú ọ̀tán ńlọ bí n ti ń lọ fìràwọ̀ náà gbáyà wọn pé ẹ̀ ní lọ. wọ́n ń lọ ìgbà tí wọ́n ń lọ wọ́n débi odò tí wọ́n gbà kọjá fìràwọ́nà náà ń tẹ̀lé wọn lẹ́yìn àwọn ọmọ Ísírẹ́lì wa ń pariwo wípé Musa ọkùnrin yìí ọba wa òótọ́ bá bá wa títán dé kọ́ọ̀lá kẹlá. ó ní ẹ̀yin lẹ́rù bẹ́ẹ̀ kò إنما هي ربي سيهدين ọlọ́run ọba mi ń bẹ pẹ̀lú mi ọ̀nà tá a gbà tá a fi làyọ̀ sọ ọlọ́run ní aránṣẹ́ sí Musa wípé. fi ọ̀pá rẹ̀ ní fi nódò fi nódò. kakọrọ òde nù. ó sì fi ná odò odò sì di ó sì dọ̀dàn orí omi ó sì dorí ọ̀dàn wọ́n sì ń kọjá lọ wọ́n sì jáde ọlọ́run sì tẹ ọ̀tá wọn rí tí wọ́n sì ń fojú wò báyìí. ọlọ́run ọba tẹ ọ̀tá wọn rún ọ̀pá ọ̀tá wọn rún ọ̀tẹ ọ̀tá wọn rí wọ́n sì ń wò ó. na aktharuhum Allahu akbar ọlọ́run ọba ń tẹ fìràwọ́nà pẹ̀lú gbogbo agbára rẹ̀ bó ṣe tó ń tẹ̀ẹ́rì àwọn ẹ̀ṣẹ́ lè fi wò báyìí. ẹ̀yọ́ mọ̀ ayá mi tá à ń jọ ń bẹ mọ́ sọ́ra tẹ́nìkan bá ń lépa wa títí títí tọ́lọ̀ ń bá já rí títàn rẹ̀ inú owó dùn. ǹjẹ́ àbílájú ah, ara ṣe bá mi sọ̀tà tó kọ̀ wá tán. kọ̀ wá tán mo jẹ́rí ẹ̀ mo gbẹ̀yìn ẹ̀ yóò tó ní kí wọ́ọ́ mo ṣe jẹ́rí lágbájá náà ọlọ́run ọba la àwọn ọmọ ìsírẹ́lì ọ̀kan nínú ìdẹ̀ra ni ẹ wàá máa tó ṣẹlẹ̀ làwọn ọmọ ìsírẹ́lì ìgbà tí wọ́n rìn rìn rìn rìn rìn rìn rìn rìn wọ́n rìn rìn rìn bọ̀ wá bẹ́ẹ̀ títí títí títí títí títí kò kó sóúnjẹ kò sómi kò sí nkankan gbẹ bá gbẹ wọn Musa gbogbo omi tá a máa kó ti mọ omi tán omi ni omi ń kọ ń kó wọ́n lọ́n kó kan o ni. a ní ìdí omi wàyí ní stars kọ́. tààrà yìí bá tún tí ń wó mi kì í. nǹkan ìbọn láwọn mi sí àwọn èèyàn yìí bí wọn bá tún lè rọ mi mú wọn tún lè láwọn padà nàbà wọn ó ti kú. àwọn ọlọ́run ní musa ọ̀pá rẹ kì í sọ̀pá lásán fi na àpáta àpáta fi ọ̀pá rẹ ní fi na omi tó dáa jù omi inú kíni omi inú kíni omi inú àpáta kílẹ̀ ń omi inú àpáta omi tó mọ́ omi tí ò omi tí lè ti dàrúdàpọ̀ mọ́ omi tí tó ó fi ọ̀pá ná àpáta báyìí bí. ọ̀sùnà tá a. ẹ máa wọ ọlọ́run ọba ọba dáadáa ìdílé mélòó lọ́mọ ìṣẹ́lì ojú méjì láti jáde lára ẹ̀ kò ní ìdí ẹ máa jà sómi ẹ̀yin ìdílé báyìí ẹ lọ́mọ ọmọ mi ń bí ìdílé báyìí ẹ lọ́mọ kálukú sì lójú mọ́ mi tiẹ̀ wọn náà sẹ́yìn kálukú ti máa fi tí ó ti máa mú mi. ṣé ni àbí dẹ̀ra kọ́. ìdẹ̀ra ni ẹ̀ tó wàá máa wú abábánbárì tọ́lọ́mọ bá ṣe fọ́ọ̀mù gbogbo aba ati wà ń bí ọlọ́run lọ́mọ bí a ti rìn dé lónìí níta là ń wá káàkiri ẹni tí ó lọ bí iṣẹ́ ẹni tó sinmi Sunday tí wọ́n tún ní káwọn èèyàn bí sinmi ó tó bẹ́ẹ̀ tó tún sinmi torí pé níparí oṣù ní ọjà di kò gbé ìgbà tí ò tí ì gan kò torí pé kásá lè rọ yọwọ́ ti bọ̀nu ẹ wàá máa ń tọ́lọ̀ wọn bọ́ba tọ́lọ̀ àrẹ ká ṣe fáwọn ọmọ ìsírẹ́lì àwọn èyí wájẹ̀ mú kí tẹ́bí bá ti ń pa ọ́ bọ́ọ̀tà kọ́ ọ mẹ́yẹ ni. ẹ èèyàn mélòó ló ti rówó tọ́kì nù wa nígbà tí tọ́kì wọ́n sọ wọ́n ní wọ́n tọ́kì kan gbà táwọn ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wọ́n ní twenty five thousand mo ní tọ́kì twenty five thousand ah èmi àtàwọn ọmọ twenty five thousand jẹun lọ gbogbo adìẹ bọ́là tó bá ní rogbo ó ti di three thousand three five tó bá ti lè ní rogbo dáadáa tó ní kilẹ̀ bẹ́ẹ̀ bá sì lè pa sí koko ẹni ó bá ní fámìlì tó pọ̀ kò ní dijọ́ kejì o bó dijọ́ kejì kò ní dijọ́ kẹta ọlọ́run wa láwọn èèyàn kan máa bọ́ ta ẹran ẹyẹ tó wọ́n ẹ̀ mọ̀ pé ẹran ẹyẹ lọ́wọ́n jù tòlótòló adìẹ gbogbo ẹ̀ lọ́wọ́n jù bẹ́ẹ̀ yẹn bá ra nọ́mà lọ́dọ̀ àwọn nọ́mà wọ́n gé ti pèlè ní ọba rẹ̀ ní three thousand. wọ́n wà bọ́ ta ọ̀yọ́ kan mẹ́yẹ ni àwọn ẹyẹ gùnùsọ̀ gùnùsọ̀ ni kò sí wàhálà wọ́n bá ti mú odú. ẹ bá ti ṣètàn kí ni wọ́n fi jẹ́ oyin ni oyin lọ́bẹ̀. wọ́n máa wá fi oyin funfun wọ́n máa fi ẹyẹ kó wọ́n máa dá sọ̀fún. bí wọ́n ṣe ń jẹ́nu kò wá sáìsàn kò sí kẹ̀kẹ́ ìgbádùn ni omi àpáta wa ń bẹ bó bá jẹ́ tó rìláàsì tó fẹ́ mú mi lé mú mi orí àpáta sí i ọlọ́run ṣèdẹ̀ra fún wa bí o ṣèdẹ̀ra fún wa nígbà àwọn tó bá dé wọn ni Musa lánàá subirọ àlà àwọn ẹsẹ lì. ìdẹ ẹbẹ ni bí ẹ ṣe ń dalẹ ayé rú. wọn ni wo Musa ah oúnjẹ kan ṣáṣáṣá yìí ah àlè farama. wọ́n bá wọ́n dá ọ̀ràn sáyé lọ́rùn wọ́n fẹ́ dáko dodo yín bá dàgbẹ̀ wàhálà dé <laughs> wọ́n á ní kí ọlọ́run kò àwọn tí yóò máa jáde lórí ilẹ̀ á ah, fẹ́ yẹ ká máa jẹ yẹ ká máa mú yín kankan rárá àwọn tí ń jáde lórí ilẹ̀ la máa jẹ ah, wulẹ̀ ẹ a ń àwọn ọlọ́run wa rán wọn létí wípé àà. ọlọ́run ní ẹran tí àwọn àjẹrà mi eléyìí tí mo ṣe fún yín tí ò sírú ẹ̀fẹ́ lómi ìṣáájú yín ọ̀kan náà dẹ̀ra mi ẹ̀ tó wá máa àwọn àdẹ̀rà mi gbogbo ìdẹ̀rà tá a ṣe yẹn àwọn àdẹ̀rà màtíríà nìyẹn àwọn àdẹ̀rà rúwẹ̀ tó wà ń bẹ́ẹ̀. umma tí ń bẹ láyé tí ń sẹ̀mí nígbà tó ọmọ israẹli ń sẹ̀mí wọn pọ̀ ọlọ́run bọ̀ nàbì dìde nínú kankan nù wọn àfọmọ israẹli nìkan gbogbo anabi ọlọ́run inú wọn náà ni àti rọ̀ṣúlù àti àǹbíyá àwájà alákùnmùlùkà ọlọ́run ẹ máa rántí ọlọ́run ọba lérí yín ọlọ́run ọba ṣe yín ẹ̀yin nìkan waja'alakum muluka gbogbo bí tí wọ́n ti ń darí ayé ẹ̀yin lọ bá ń bẹ̀. taakum ma lam yu'ti ahadan. ntọ́lọ́wọ́ ọba ò ṣe fẹ́ nìkan rí láyé yìí ọlọ́wọ́ bá ṣe fọmọ ìsírẹ́lì. ẹ wá agbára tí ń bẹ lọ́wọ́ wọn títí dòní àwọn agbára tí wọ́n jogún ẹ̀. ọlọ́wọ́ ọba tó làrẹ́gá wá ń pè wọ́n wípé ẹran mi náà mo ṣe gbogbo nǹkan wọ̀nyí fún yín. وأوفوا ọlọ́run ní wà á fún bí àdí àdéhùn tèmi àti yín tá a ṣe àdéhùn tí mo bá ń ṣe ẹ pé àdéhùn wo lọ́lọ́run bá bá àwọn ọmọ Ísírẹ́lì ṣe sẹ́rí alukurani ló dáa jù torí pé ọ̀nà tí yẹn fi lè gbádùn alukurani jù ní tafsirul Qur'an bil Qur'an tọ́yọ́ ọlọ́run bá ti sọ nǹkan kan bì kan yóò ṣàlàyé ẹ̀ ń bò mí tọ́ bá ti sọ nǹkan kan bì kan yóò ṣàlàyé ẹ̀ ń bò mí fúnra rẹ̀ ilé ìjọ jẹ́ pé àwọn tí máa ń ṣe àwọn èèyàn lọ́nà àwọn èèyàn mọ kùránì wọn wọn ò ní sọ kùránì fún wọn ní àfọ̀jọ̀gbọ́n kan wípé àfọ̀jọ̀gbọ́n kan kò ní sọ pé alukùránì tọ́lá alukùránì ò ṣe é fi tíra àmàna ni ọlọ́run ní. آه ولقد أخذنا ميثاق بني إسرائيل إذا فبحثنا و... <laughs> إيه آمنتم برسلي وآمنتم برسلي وعزرتموهم وأقررتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات فمن كفر يضل سواك وإذ أخذ الله ميثاق الذين أوتوا الكتاب لتبيننه لن فنبذوه وراء واشتروا به fàbí sàmáà ọlọ́run ọba ọba tó láàárẹ̀ ga kọfẹ́ jámọ̀ wá káàkiri pé àdéhùn wa ló bá wọn ṣe ó wá sọ nǹkan yẹn torí àwọn onítùkùtù ó ní kí ọlọ́run ọba ọba tó láàárẹ̀ ga ẹja mú ti máa yí dà àbí ó ní wàlá kọ́dé akọ́dà lọ́hùn mí sàkọ́bà ni ọlọ́run ní dájúdájú àwọn ọlọ́run ọba àgbà àdéhùn àwọn ọmọ Israel agbàdéhùn lọ́wọ́ àwọn ọmọ Israel àwọn ọmọ tani àwọn ọmọ Yakub wa ba'athna minhum ithnay ashara ẹ̀ tó máa rọ́lọ́ ìdílé mélòó ni wọ́n méjìlá ọlọ́run ní atún fún wa ní nàkíbù méjìlá nàkíbù nàkíbù jáde nínú Kùránì wa ba'athna minhum ithnay ashara ó ní nàkíbù àwọn afọ ní nàkíbù. ìdílé kọ̀ọ̀kan lásojú wàkọ́ọ́lá lọ́ọ̀hù ọlọ́run ní mò ń bẹ pẹ̀lú oyin ìpìlẹ̀ omi. ọlọ́run ọba ní èmi ọlọ́run ọba mò ń bẹ pẹ̀lú yín làyín akọ́mtúmù sọ́láàtà bẹ́ẹ̀ bá ti ń kírun àdéhùn àkọ́kọ́ ni pé ẹ gbọ́dọ̀ máa kírun fún mi wà á táyé tó mọ̀ awọn àwọn tó lọ́wọ́ bá bá kẹ́ nínú yín kẹ́ máa yọ zakat wà á máa tún. gbogbo àwọn tó lọ́wọ́ bá ránṣẹ́ nínú àwọn àránṣẹ́ rẹ̀ ẹ gbọ́dọ̀ gbà wọ́n gbọ́ wà á zọrọ tó mú hùm ẹ gbọ́dọ̀ pàtàkì wọn ẹ bàbàrà gbogbo ń tọ́lọ́wọ́n bá bá fún yín ẹ̀ná nú ẹ̀ fọ́lọ́hún ẹ̀ná nú ẹ̀ fọ́lọ́hún ee gbogbo eléyìn àdéhùn tọ́lọ́hún bá gbà lọ́wọ́ wọn kí làdéhùn tọ́lọ́hún làwọn ká àhàn nǹkan kàmáǹkà fárọ̀. ọlọ́wọ́ bọ̀ ọba tó láàrin kan wá fún aládéhùn méjì alákọ̀ọ́kọ́ làwọn kan fìrọ̀ náà ń kàn sáyé gbogbo ẹ̀ṣẹ̀ yín sáyé àti gbogbo ẹ̀ ọlọ́wọ́ bá ló wọn ṣàforíjì tẹ́ ẹ bá ti lè mú àwọn àdéhùn mi ṣẹ ẹ gbà pé ẹ ra foríjì lọ́dọ̀ mi wọ́lá ó di xilá nà kú ó sì ṣàdéhùn àlìjánná fún wọn pé ẹ ra àlìjánná wọ̀ ẹ sá mójútó pípàdéhùn mi ọlọ́run ọba ọba tó láàrin ká wá ara wọn létí ń bí wípé wà á fún bí àhàdí àwọn àdéhùn mi tá a jọjọ sọ eléyìí tá a kà sílẹ̀ yẹ pé tẹ́ ẹ bá ti pé òun fi bí àhàdí àdéhùn tèmi náà ṣe pẹ̀lú yẹn ń wọ́n pè é àlìjánnà tí mo lẹ́wọ̀ ẹ wọ̀ àwọn akùdìẹ̀kùdìẹ̀ yín àmójúkù tí mo ní wọ́n ṣe fún yín wọ́n ṣe é. ọlọ́ni wa iyá ya farhabun ọlọ́run ọba lọ́mọ ọ̀rọ̀ sọ̀jù ọlọ́run fẹ́ ní ẹ bẹ̀rù mi kọ̀ wá sọ pé farohabu ní ẹ bẹ̀rù mi ó ní wa iyá ya ẹ gbọ́dọ̀ bẹ̀rù ẹlòmíì mọ́ lẹ́yìn mi. ẹ má bẹ̀rù wípé bẹ́ẹ̀ bá ṣe tọ́lọ́run àwọn ọmọlẹ́yìn yín ó padà ẹ̀ ní ìjọba mọ́ èmi gangan ni ẹ bẹ̀rù ẹ má bẹ̀rù kò tí ń bẹ lọ́wọ́ yín pé ah ẹlòmíì ọmọ ẹlòmíì ń bẹ nínú mùsùlùmí ó kó mà kúrò nínú islam torí kó fẹ́ dípò kí àwọn àpò yẹn ò lè débẹ̀ àfi tó bá fi islam wọlé ó ń bẹ bẹ́ẹ̀ l'academics tọ́pọ̀ lọ rẹpẹtẹ hod lásán lẹ́lòmíì fẹ́ di hod díìní fakọ́tì lẹ́lòmíì fẹ́ di bíìsì lẹ́lòmíì fẹ́ di wọ́n ní ọ̀sán gbọ́dọ̀ pàdé chọ́ọ̀chì láti mọ yanjú ẹ̀ yóò dẹ̀ lọ yóò dẹ̀ fi islam lẹ̀ yóò wá di hod ọ̀hún tán ó lè má parí hod tí ó fi bọ́ sọ́dọ̀ ọlọ́run tọ́ba wa parí ẹ̀gbìn tọ́pọ̀ tí ó bọ́ sọ́dọ̀ ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga kí ni ó rí kó jọ ẹnìkan bẹ tí mo mọ̀ torí kó fẹ́ ṣe dpo torí kó fẹ́ di common dpo ó di kiri ó wá di dpo tán ó ti rìtáyà nìsín ìgbà mọ̀mọ́ gbẹ̀yìn ń tọrọ owó bí wọ́n bá ní ó di kiri yóò torí kó lè di dpo ẹ̀ mọ́ ara tọ́lọ̀ ń dáfẹ́ tí mo wí ní sì ti lé níbi seventy years ọlọ́run bò fún lọ́mọ kò kó kí ló àwa fún lọ́mọ ń chọ́ọ̀chì ẹ̀ jẹ́ àmọ́ ọlọ́run ọba ká gbà fún ká juwọ́ ọ̀lẹ̀ fún wa ìyá ọlọ́run ọba ò ní ẹ mi ó lé mi nìkan ní ẹ ó ti mọ̀ fẹ́ olùsáájú lìyàdó làálẹ̀ lẹ́sùn kó lè jẹ́ kí a ṣe hasru ìbẹ̀rù sọ́dọ̀ ọlọ́run nìkan. wà á yáyà ọlọ́run ní ẹ máa torí wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì nínú tọ́lọ̀ ni a máa ṣe tí ò dé a ṣe ni pé à ń bẹ̀rù àwọn nǹkan míì yàtọ̀ sọ́lọ̀ ọlọ́run ní pé àwọn tẹ̀ ń bẹ̀rù yàtọ̀ sí mi yẹn tó bẹ̀rù torí tí n bá ní mo dé wọn lè gbà ọ́ fún wa. ọlọ́ni èmi nìkan ni ẹ bẹ̀rù tẹ́ ẹ bá ti lè bẹ̀rù èmi nìkan kí ni ìbẹ̀rù èmi nìkan ó bì í lọ́lọ́wọ́n afẹ́ sọ fọmọ ìsírẹ́lì ìyẹn láàmú sọ lọ́la torí pọ́jọ́ ti lọ ẹnu wọn bá tá a sọ lónìí ọlọ́njọ́ sàmà níbẹ̀ ń tọ́sọ àtàwọn tá a gbọ́ hádà wa sallallahu ala muhammadin wa alihi wa sahbihi wa sallam tafsiru ẹni tí o bá rí kọ́ abẹ́ ń tọ́ bá fẹ́ gbọ́ ayé máa lọ sí www.dawahnigeria.com pẹ̀lú ògo ọlọ́run a rí dánlódùn bẹ́ẹ̀ a sì lè gbọ́ ọlọ́run bó kún àlọ́ náà ẹni tó bá níbẹ̀rẹ̀ www.dawanigeria.com sáré ẹni tó níbẹ̀rẹ̀ wa aleykum salaam wa rahmatulah naam naam naam. ìdí ń ṣẹlẹ̀ lágbàáyé ní ìsìn kọ́ ẹ̀ naam bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni nítòfà ni wípé àní ọlọ́run ọba ti parí ẹ̀ wípé àwa mùsùlùmí ni ó jogun ayé àwọn kèfèrí ó máa wá wò wípé irú èmi lẹ́ ń sọ yìí gan-an wá jogun ayé tẹ́ wàá gbogbo ayé gbogbo ọ̀làjú tí wàá ń bẹ yàtọ̀ sí Islam àwọn kèfèrí ti kọ́ńkà ẹ̀ lápèjúwe ẹnìkan ò lè sọ pé òfin kankan ń bẹ mọ́ fún Christianity lẹ́yìn òfin western world anything tó bá ti lè bá west mu òun ni ẹni tí èsì mùsùlùmí ń ṣe lápẹjù ẹni sìn òfin wo òun lẹ́yìn sọ pé kékeré yóò fi dájọ́ kò sófin ìdájọ́ tí west bá ti bí wa náà lòfin wọn kọ́ńkà christianity mẹ́ẹ̀ báìbù oríṣiríṣi edition ẹ̀ ní ń jáde tí kẹ́ni kan bá ti àwọn kan bẹ nínú báìbù ní ìsìn tó ṣe wípé tẹ́ ẹ bá ti ń sọ wípé he says tẹ́ ń lo if ọlọ́run ẹ gbé ẹ slash báyìí ẹ fi si. i sí àwọn onífẹmínísìm sọ pé ẹ sì máa sọ pé ìta ló sọ fún ipa kọ lọlọ tẹ́ bá dọrùn tẹ́ bá lábọ ńkọ so tẹ́ bá ti ń sọ pé for him bí kìnnìkan wọn ò ní for her ẹ gbé sí méjèèjì ni ẹ mọ̀ fi kìnní ẹ fara sí ẹgbèsì wọ́n ti kọ́ńkà àwọn tán yányán kódà chọ́ọ̀chì kọ̀ọ̀kan ti ní báìbù tiẹ̀ tí ọ̀bára wọn mu kò sí bí wọ́n bá fẹ́ ṣe márìjì wọn ò ní lànà bí wọ́n bá fẹ́ kó ma wọn ò ní lànà tí wọ́n bá fẹ́ kọ́ chọ́ọ̀chì kò sí lànà pé bá a ṣe kò síbi tí máa kọjú sí ṣùgbọ́n àmórí chọ́ọ̀chì kan ní UK ó rẹwà àfẹ́kọ́rù structure yẹn afẹ́ ṣe báyìí ọ̀tán àwọn tó yàtọ̀ sí wọn nínú ìjọ ẹlẹ́sìn míì bí àwọn tí ń bọ ná bí àwọn tí ń bọ dúdú àwọn west ti conquer everybody ẹyọ kan tí wọn ò rí kọ́ńkà ó dàn Islam ẹ̀yin mùsùlùmí ilẹ̀ ṣàlàjúdì ẹ lófin ẹ̀sìn tí yọ yàtọ̀ sófin ìbò ẹ̀fẹ́ gbà ẹ̀yin náà lẹ́ẹ̀ máa sọ wípé àwa ní etí ilẹ̀ tó gbọdọ̀ fọmọ ọlọ́kọ ẹnu ẹ̀sìn tiwa àwa lè fọmọ ọlọ́kọ bí fọ́ọ̀ gbà wọn tó bá ti bàlágà tó sì tó lé ọkọ lọ rárá ẹ wọn lọ máa ṣe sìn náà ni kọ́mọ lọ́kọ ìsìláàmù ò ní gbà yàn ọ̀dà ní ìsìn wọn ti ṣe àwọn òfin kan láwọn àbìkan láyé wípé ẹni káwọn èèyàn máa ṣe márèjì kán máa fẹ́ sin wọ́n gbọ́dọ̀ máa fẹ́ sin tí wọ́n sì máa ṣe márèjì ẹ̀gàn tí wọ́n wọ̀ sọ fún tọkùnrin ọwọ́ sọ <laughs> yóò wá wọ fẹ́sìn náà ìyàwó rẹ̀ nù. àwọn church ibi tí wọ́n ti ń ṣe ti wà lamẹ́ríkà o church tí wọ́n ti ṣe márèjì fún wọn ó wà lamẹ́ríkà ẹ̀sìn àti èèyàn àwọn mùsùlùmí làwọn ọ̀gbà amẹ́ríkà ń tóyè rẹ̀ bá àwọn kọ́ńtì kan jà ìgbà tó lórí nàìjíríà yìí ṣẹ̀ṣẹ̀ débẹ̀ wọ́n gbé síwájú ẹ̀ pé kó legalize pé kọkùnrin àtọkùnrin ọmọ fẹ́ra wọn kóbìnrin àtọbìnrin ọmọ fẹ́ra wọn àbí àparí wọ́n sì ń fẹ́ra wọn bẹ́ẹ̀ ń lu ìbò ibi tó ṣe pé obìnrin àtọbìnrin ọkọ àtìyàwó ni wọn bẹ̀ tí wọ́n tún ní pásọ̀ ọkùnrin àtọkùnrin ọkọ àtìyàwó tí wọ́n tún ní pásọ̀ àwọn náà tún bẹ̀ mùsùlùmí ọ̀dàrú ẹ̀ ẹ sì ń dúró lórí wípé ẹ̀yin náà lẹ́rù gbogbo ayé Islam sì ń spread lóòótọ́ máa ìdí nu tó fi jọjọ pé west ò lẹ́ni tí wọ́n kọjú ìjà sí lónìí ju mùsùlùmí lọ gbójú ọ̀nà wọ́n wá wò wípé àwọn mùsùlùmí wọ́n lè má rọrùn láti bájà ìdá àwọn la fi pa wọn àwọn kan bẹ tí wọ́n ń pera wọn ní mùsùlùmí tó yẹ pé ìsìláàmù tiwọn àdàmàdì ni àwọn là ń pè ń ṣíà gbogbo bí tẹ́ bá ti rí tíjà ń bẹ nílò mùsùlùmí ẹ pé ṣíà àtàwọn mùsùlùmí yòókù níjà ṣé àyí tẹ ẹ bá mọ̀ pìlẹ̀ wọn ọ̀tá ìsìn ni wọn wọ́n ṣe mùsùlùmí gidi ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe Islam ṣùgbọ́n wọn wè láwà ni wọ́n sì ń pera àwọn mùsùlùmí bí ìgbà táwọn adíyà náà ń pera rẹ̀ mùsùlùmí àwọn ẹni wa ń kọjú wọn sáwọn mùsùlùmí yòókù tí Amẹ́ríkà bá bá lu ibìkan jà lónìí tó bá pẹ̀lú Islam ni tó bá fẹ́ kó ń bẹ̀ yóò fi sí àṣọ lórí ibẹ̀ torí kí bí ọmọ bá tó n ti ń ṣẹlẹ̀ gangan nìyẹn ọlọ́run bọ́ là wá ṣé bẹ́ẹ̀ rẹ̀ mi wà تيوب يوبعسي سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت